wá sóńdó lẹ́ẹ̀mejì ní twenty eighteen Ondo bó ṣe wà báyìí nísìn tourism Ondo lè ní kí ni tourism Ondo kò sí wọ́n lè sọ fún wa pé a fẹ́ ṣe tourism lóòótọ́ bọ̀ ẹ lè láǹfààní àti ṣe tourism níbi tí Fúlàní ti ń láǹfààní ju ọmọ nílẹ̀ lọ ìlú tó ò bá dẹ̀ sí security nǹkan ò lè ṣẹlẹ̀ níbẹ̀ àfi tá fi parọ́ fúnra wa and ènì tá a bá ní ká wá wo ibo gangan ni Nàìjíríà wà when it comes to global terrorism ibi tí mo ti fẹ́ gbé kí bàbá wa sọ̀rọ̀ nìyẹn number one ní Nigeria, eh, number three ni wa when it comes to the most terrorist country in the world àwọn tẹ̀ ń bá deal tẹ̀ rò pé fúlàní herdsmen ni wọ́n they are terrorists they are not cattle rustlers ẹni bá fẹ́ dẹran èbí wa la ní òwò tá fẹ́ ṣe tó bá fẹ́ dá òkòwò sílẹ̀ ní sìwá lọ gba ṣọ́ọ̀bù ẹni tó bá fẹ́ ṣòwò yẹn dáadáa kó ra ilẹ̀ náà kó máa fẹ́ràn síbẹ̀ kó máa gbin ewé síbẹ̀ kó fomi síbẹ̀ but they are dealing with terrorists but ibi tá à ń lọ gangan ni pé Yorùbá fẹ́ dá dúró àwọn kan á ní tá bá dá dúró kí la máa máa jẹ kí la máa máa mú gbogbo ẹ tòmátò ló ń kó wá òun náà kó tòmátò wá nísìn ẹ̀yin èèyàn burúkú ẹ ti d sílẹ̀ o tòmátò tí wọ́n nǹkan kan là ń jẹ tẹ́lẹ̀ kan tó máa kó tòmátò yẹn wá hundred farm settlement kọ́nà kọ́run kẹ́ bàbá wo chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ hundred farm settlement ni wọ́n dá sílẹ̀ ẹ̀yin á béèrè pé níbo làwọn farm settlement yẹn wà nísìn ìkan tí mo wò ní ìlújú àbí ní ní ní Ọ̀yọ́ state ìlàjú ọ̀làjú ìlàjú ìlàjú mm. cassava níjọ́ náà lọ́hùn ẹni bá ṣe cassava wàá gbé wá wàá fún ẹ lówó wọ́n wá ń sọ nígbà tí wàhálà tó ṣẹlẹ̀ ní ṣàṣà ǹjẹ́ ìmọ̀ pé wọ́n náwọn ìyá wa ń gba kírẹ́dìtì tòmátò so lórí n tó ń ṣẹlẹ̀ sí wa nísìnyí tí gbogbo yín wá rò pé bàbá wa nìkan ló fẹ́ jàjà yẹn náà gbogbo wa ló kàn bó ṣe kan àwọn tó wà nílùú òyìnbó ló kàn àwọn tó wà nísàlẹ̀ nítorí pé wọ́n máa ń ní ràn pa àwọn tó wà nílùú òyìnbó ní kínní mọ́ ló ká lára no no no no ó ká gbogbo yín náà lára tó bá ká yín lára ní báyìí lórí ìjókòó báyìí so ọlọ́run wà pẹ̀lú wa iṣẹ́ ta gbé dání a máa máa lọ sójúlé sójúlé bí ọmọ olúkà ṣe ń lọ olúkálukú náà máa sọ pé kó lè yí àwọn èèyàn dáadáa torí ẹlòmíì sì ń bẹ̀rù pé tí ta bá pín yẹn ẹ̀ ṣe ìbọlámá a ti ní boundary wa already àwọn kan ní ṣé a wá fẹ́ fi ìjà gbani no kó tó di pé màá jókòó wọ́n pe àwọn bàbá wa Professor Banji Akintoye pé láwọn oríṣiríṣi ẹgbẹ́ wọ́n ti rẹ́gísítà wa sí UNPO àwọn kan ní ṣé UNPO nìkan ló máa gbé wa lọ ni a ti fún ìjọba ní ninety days ninety days yẹn máa expire ní march sixteen kí la fún wọn wọ́n pe kinní kan ní force majeure force majeure yẹn ó bọ́ sórí constitution tá à ń lò lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ bá kọ̀mìtì crime nílẹ̀ yorùbá nísìn wọ́n máa lo constitution yẹn fún yín bẹ́ẹ̀ bá kọ̀mìtì crime nílẹ̀ haúsá sharia ló máa lò fún ẹ. so nineteen ninety nine constitution yẹn kò ń ṣàwa nìkan àwa middle belt south east south south àti south west wọ́n wá kóra wọn jọ wọ́n fúnjọba ní ninety days ìyẹn máa expire ní on the sixteen pé constitution tá à ń lò lọ yìí gómìnà wa tó wà lórí ilẹ̀ yìí kò lè ṣe police fún rẹ̀ torí pé a ní sixty eight clause tó wà nínú constitution nìyẹn nínú sixty eight clause yẹn ẹ àwọn kan ní ó ṣe wá jẹ́ bàbá ló dìde tó lọ ń jàjà fún wa tó bá jẹ́ pé wọ́n ti jàjà tí wọ́n ti fúlàní ò ráyè pa wá tí kò dẹ̀ ń ṣe lóńdó nìkan ó ń ṣẹlẹ̀ káàkiri ẹni tó bá mọ̀ pé òun jọkùnrin tó bá di twelve tílẹ̀ bá ṣú ìwọ gbéra kó náà lọ sékòó wàá mọ tó máa pàdé lọ́nà ó sì wá jẹ́ pé nílùú òyìnbó èèyàn lè gbéra lágbo kan kó náà lọ sọ́nà bíi five seven hours so màá jẹ́ kí bàbá wa náà kọ́ fún wa ní ọ̀rọ̀ kékeré. Kameraman mo kí gbogbo ẹ̀yin tí ẹ wà ń bí o síwájú mo kí aṣíwájú wa bàbá wa ẹ̀gbọ́n wa kó má sáriwo ẹjọ́. wọ́n ní ẹ̀kú wájú ẹ̀kú bẹ̀rẹ̀. mo kí bàbá wa ẹ̀gbọ́n wa ọ̀rẹ́ wa aṣíwájú wa akíkanjú ọmọ Yorùbá ọmọ Oòduà àtòótọ́. o bàbá dami. bàbá wa Chief Sunday Adéyẹmọ tí gbogbo wa mọ̀ sí Sunday Ìgbòho. ó ṣàlọ́ ó ṣàmọ́lẹ̀ ìwọ gbọ́lọ́gbọ́lọ́ àwọn omi ẹ̀rù bá mi. ẹ bá dẹ̀ ń fọ́lọ̀ mi dáadáa. dákọ̀ ọmọọṣẹ́ tó yá pa. wọ́n máa ń sọ̀rọ̀ kan pé àwọn ọmọ àti máa ń fún wa ní abẹ́rẹ́ táwa náà fi tají tá ṣiṣẹ́ dáadáa òun ni ẹ̀gbọ́n mi ọ̀rẹ́ mi aṣíwájú mi tí mo máa ń pè ní white lion the warrior ọláyọmí kóìkì àwọn náà wà mí. ẹ ṣe kí gbogbo ẹ̀yin tí ẹ kọ́ wọ́ọ̀rìn pẹ̀lú bàbá wa wá síbí lónìí gbogbo ẹ̀yin mídíà gbogbo ẹ̀yin tí ẹ jọ wá síbí gbogbo yín ni mo kí mo kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ wà ń bí gbogbo àwọn tó wà ń bí lénìí àwọn ajìjàngbara ló wà ń bí a dẹ̀ máa fún méjì tàbí mẹ́ta nínú wọn láàyè kan sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ yẹn ẹ bá wa dé ládé ẹ mọ̀ tẹ̀síwájú ọkùnrin méjì. Isala Amikoyi is bringing the work closer to our doorstep right now we are now in Ondo State in Akure. torí ìrìnpọ̀ lẹ́sẹ̀ wọn ṣùgbọ́n mo fẹ́ sọ pọ́ìntì kan fún yín sà kó di pé mo rán dọ̀. the awareness and campaign of Nigeria Republic have started fully please join us help us to share the program ọlọ́run ò mọ̀ ọ́ mọ̀ dá yín sí ó dá yín sí fún ìdí kan pàtàkì ni ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ ogun lẹ ti là kọjá tẹ́ ẹ̀ bá lọ ọ̀pọ̀lọpọ̀ ìjà lẹ ti gbà kọjá tẹ́ ẹ̀ bá lọ ṣùgbọ́n ọlọ́run mọ̀ ọ́ mọ̀ dá ẹ̀mí yín sí ni lórí àsìkò yìí torí níṣẹ́ tẹ́ fẹ́ ṣe kò dẹ̀ sí kí n ti ẹnikẹ́ni lè fi yín ṣe. torí pé dandan ni ìtọ́lọ̀ fẹ́kẹ́ ṣe yẹn gbọ́dọ̀ fìlẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe. ẹ̀bẹ̀ tèmi wá bẹ̀ yín ni wípé ẹ rí gbogbo ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ibi tí Ọlọ́run yín níṣẹ́ sí kò wá ní jẹ́ ẹ̀ lọ àti rí i. so a fẹ́ kí iṣẹ́ yẹn kó tàn káàkiri torí pé kí ni gbogbo wa tá wà ń bí la mọ̀ ìyà tó ń jẹ wá adẹ̀fẹ́ bọ́ ẹnìkan lọ́lọ́run dẹ̀ máa lò tó máa ṣáájú ọlọ́run ti fi yín sípò ẹ̀ padà sẹ́yìn. abẹ́yìn ni bàbá wa ipe ẹ dìde ẹ ti dìde o àwa ṣetán láti tẹ̀lé yín ní gbogbo ọ̀nà ní gbogbo ìgbà gbogbo àwọn tó wà ń bí gbogbo wọn pátápátá àwọn ajìjàǹgbara ni wọn pátápátá àtẹ̀yẹ́ tó jó níṣẹ̀ṣe nú wọn ó gbé ṣẹ̀ṣe yẹn ó tún gbé ìjàǹgbara yẹn ó tún gbé e pẹ̀lú ẹ̀ so gbogbo wọn ló ṣe tó wọ́n ti wà níbí látago mẹ́wàá àwọn míì sùn bí tọ́ra ṣe pa àṣẹ àwọn kọ̀ọ̀kan níbí lánàá ibí làwọn míì sùn àwọn míì ti débí látago mẹ́sàn-án ago mẹ́wàá just to tell you pé àwa gan ṣe tán ní tá à ń fẹ́ òtún pé a fẹ́ yín lẹ́yìn wa ká pè yín ká dẹ̀ rí yín pè mi ní sọ ju bẹ́ẹ̀ lọ ọlọ́run kó fún wa ṣe o. àtẹ́wọ́ ẹ̀dá àwọn àtẹ́wọ́ àtẹ́wọ́. ẹ̀ ìbára mi pé it is bringing the world closer to your doorstep. general sustainer lẹ́yìn tí general sustainer bá sọ̀rọ̀ pẹ̀lú wa tán ẹjọ ní ṣókíṣókí general wa láti just a minute ẹjọ lẹ́yìn tó bá ṣe tán general wa láti ìkálẹ̀ wọ́n á sọ̀rọ̀ then ìyá òdua wọ́n á sọ̀rọ̀ lẹ́yìn yẹn karandok torí wọ́n sì tẹ̀síwájú lọ síbi míì ó yá. àtàrí àjànàkú. iṣẹ́ rẹ̀ ọmọdé. Odùduwà. bàbá sọ̀rọ̀. The awareness of Odua campaign has started fully right now. We are now in Ondo State, Akure. Oṣà Adami. Àwọn ọ̀gá mi àjèjì agbára kan mo fi rí wọn pápátá tó yẹ pé all the group fashion ni wọ́n wà níbí tó bá wọn kó wọn yìí wá. Ọlọ́run á gbé wa dé ilẹ̀ Odùduwà o. Gbogbo àwọn tí a wà níbí gbogbo wa ni àjèjì àgbà because kò ń nígbà tá a tilẹ̀ rí olórí olórí àwọn ajìjàgbara kọ̀ọ̀kan tó wà níbí àwọn tó wá láti ọ̀dọ̀ ti bàbá wa Fáṣẹ̀hùn representative wọn wọn wà níbí láti ló gbọmọtì yìí ṣùṣùn àwọn tó jẹ́ YPC àwọn reform OPC àwọn ti new eh, era gbogbo àwọn ajìjàgbara Niger Delta àwọn Gwama Àgbẹ̀kọ̀yà àwọn oníṣẹ̀ṣe àwọn tìbílẹ̀ àwọn kan wọn la ní representative wọn wọn wà níbí tó ká lè ṣe bó ṣe ń ṣe so a fi àsìkò yìí sọ fún yín bàbá wa àti ẹ̀yin aṣíwájú wa tó wá látò pé ẹ má fi wálẹ̀ a ti ṣetán a dẹ̀ ti a ti ń ké ìrìn rẹ̀ pé nǹkan bí tá à ń lọ leléyìí a fẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ká dẹ̀ fi mọ̀ọ́sọ̀ kan bá ṣe fi ṣùgbọ́n olè lè rí ojú tẹ wà tẹ́ bá rí àwọn ojú tó wà yẹ pé gbogbo àwọn ojú tó di àdàgbà olórí olórí olórí olórí ló ń wà níbí òtúndé yìí bàbá wa ẹ̀wọ̀n ilẹ̀ odò àjọ débẹ̀ o gbogbo wa náà tá à ń káàkiri àwọn onífẹ̀jẹ̀ wa tẹ́lẹ̀ ẹ bá pàdé ọkùn o. mo stand on existing protocol yorùbá bẹ̀sẹ̀ ń darúkọ ẹ jọ just for five seconds ẹ pa ogun fún ẹ pa ogun fún ẹ sọ fún yẹn five seconds ẹjọ five seconds ọdún ọdún mẹsàn five seconds péré ni ẹjọ. ẹjọ pa kámẹ́rà ẹjọ ìjì mi ẹjọ náà ẹjọ káwọ́ fẹ́. lórí kọ́dé lórí kọ́dé lórí kọ́dé.